ọmọ tí wọn bá pa sínú ẹsẹ wọn ní kò ní sí pẹ fáwọn òbí ẹ ẹgbẹ ní àwọn máa ń gbọ́ yìí ọlọ́wọ́lá ọmọ tí wọn pé á ẹ̀rí kan wá fún un ṣùgbọ́n wọn fẹ́ ká mọ pàtàkì kápá súnná fún àwọn ọmọ wa tí àbí kápá ìtàbọ̀ tí ẹran àti ọ̀fun wọn torí pé inú ojúṣe wa ní orí ọmọ yìí mákànnà ẹran sáà ń pa ẹran ẹjọ́ sẹ́yìn kìí fẹ́ràn àṣà àṣàlẹ̀ lọ mẹ́ka fún bí ẹ pàtó báwo ni wọ́n ṣe báwo ni wọ́n ṣe mọ́ wọ́n lè má ṣe mọ́ bí fírídọ́ọ̀mù ẹ̀yẹn tó kọ́jẹ́ tí ò sí fírídọ́ọ̀mù mọ́ ẹ̀yìn kò wú láti ṣe mọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ àásìkò mọ́ ó yàtọ̀ sílẹ̀ nínú ojúṣe wa tí ó ti lọ́rùn ọlọ́ àlọ́ náà. máa ń tìláwà kùránì ó lọ ṣe àlọ́ aláàbò tó bá ń bá kùránì lọ ó lè ka ṣùgbọ́n ó ṣe tí ó kún tó ní gbé ká ń kùránì pẹ̀lú pa àṣàlọ́ aláàbò táwọn ọmọ ilé ìṣíwájú wa ní nínú abáfimọ́ ń fà pé ṣe tí ó lálọ́ àlè ka kùránì ó lè gbé kùránì ó lè ka ṣùgbọ́n kì í lànà àwọn ẹni ìṣíwájú ìyẹn gbọ́n jẹ́ kí ládàá rẹ̀ kúrú bákan náà kùránì rẹ̀ sẹ́pẹ́ni tí olójú kòkòrò mọ́ra olórí pé ara wọn mọ̀ kó sí ọ̀ oní ní olùmọ dáadáa bẹ́ẹ̀ tó yẹ kíni bẹ́ẹ̀ tó ṣe mọ́ra ọmọ àlà. látàrí ọ̀rọ̀ tó wá nípa pé bí wọ́n bá ti ṣe ìwọ̀n ọ̀rọ̀ pé ṣé a lè mú ọmọ wọlé láti mọ́ tó bá tó àbí ọmọ lọ́dẹ̀ tuntun paláṣẹ tuntun náà ẹ̀sìn ní tó bá tó ń dọwọ́ alẹ́ kákan ọmọ wa wọlé tí òun bá wọ̀ yẹn sílẹ̀ bá tó kú tó kòkò tó kùn ọ́ lè jáde ẹni wá ní pé kákan ọmọ wọlé ni tó yìí tó tó bí ọmọ ọdún méje kẹ́kẹ́ apá láti kó lọ kírun àbí ká ní kó lọ kírun nǹkan á ní kó kwee torí pé kò takora wọn ìwà tó wà lọ kírun nìkan náà ti lọ ilé náà tó a bá mú pé kákún wọn lè tún pé àníyẹ ká pẹ̀lú mọ́ṣáláṣí kò lórí tó bá náà. ti ṣe Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kí obìnrin máa bòjú kúrò mọ́? ẹ̀ṣẹ̀ ni kí obìnrin máa bòjú? A ń dọ̀rọ̀ pọ́ títọ́ lórí ìlú pẹ́ṣẹ̀ ni. ni wọ́n nígbà pé ká lo nìkọ́ọ̀bù wájú mọ̀ náà lókè sí wájú pé pé tí mi ìjọ nípa ìjọ ilé rẹ̀ pé kì í ṣe wájú ṣùgbọ́n ń tá a fẹ́ ni òun ló sì dá jù àdìmọ́ àfa náà ló lórí pé wájú mọ̀ ni ẹni tó bá ti pèsè wájú mọ̀ ẹni tí ò bá ti wájú mọ̀ lọ́dọ̀ ẹ̀ kí ni ẹlẹ́ṣẹ̀ ni èrò bí lóòótọ́ tábáyé tó ṣùgbọ́n ó gbé mi mú àwọn ẹ̀rí ẹ̀ sọ́bì ìrìnàjò náà dúró ní àwọn ẹ̀rí tí wọ́n sọ pé àníwájú ò ní nǹkan ẹgbẹ́ bá ti ẹlẹ́sìn rẹ pé tí lè jọ sí àwọn àfáà wà lórí ẹ̀rí tó dáa jù ní tó sì yẹ kí ayọ̀ kọ́lẹ́jì àwọn èèyàn tó wọ́n ṣe tọ́lá Thank you. pèpè ní bíbí àjòkó kò ṣe kí ni kò pèpè sínú ẹ̀ ọ ní ọ̀n pèpè sí nǹkan ẹbí wa sí nǹkan ìnà wọn bá kò ṣe pé kò ṣe o òun pè àwọn èèyàn kúrò ní ibẹ̀ ìyẹn tí lànà àwọn rárá àti rárá títí kùránì gan ẹ̀sọ́ ní tó ẹ̀dá ọ̀rọ̀ àìsàn lẹ́dínà yàkùdú náà fi àyà sinà tọ́ba náà tán tako ọ̀rọ̀ wa tako òfin wa fáàlì dì ànìhàn kóra rẹ̀ ya lọ́dọ̀ wọn. ya yàkùdú fi hadithi nìgbà yìí tẹ́lu wọ́rọ̀ mi kọ́ ẹni tí ń pèpè sí súnà kò gbọ́dọ̀ máa rò pọ̀ mẹ́ni tí ń pèpè sí bídí àbí nǹkan mí ọ̀pẹ ni lọ́lọ́dàdá rẹ̀ lọ́nà ìwọ̀n ẹni pé kìí sílà lọ wípé rẹ̀ torí kìí sí mọ́ní àjò láàrin láyé òde òní bẹ́ẹ̀ ni wọn ní lẹ́nu mi wà lọ. ẹlòmíì lábẹ́ lábẹ́ gbọ́dọ̀ náà ń pè é pẹ́ẹ́lú à ń pè é kí ní káyà ni mo dàárọ̀ mo kọ́ kí ní bí a tó sọ́dọ̀ lè fi kúnjọ́ láti kílé àwọn kan yìí nínú ọ̀rọ̀ táwọn àáfàá sọ àlùmọ̀dàrọ́ tó ń sè ó lọ nú ẹ̀sìn náà abọ́ àlùmọ̀dàrọ́ náà ṣùgbọ́n èyí tí ò lọ àlùmọ̀dàhánà yẹn ò lọ mọ̀dàrọ́ tó ní kẹ́kẹ́ abẹ́ nìkan káfẹ́ kó tó dáadáa káwọn fi rírọ̀ rírọ̀ bá lò wọn náà tẹ̀lé fún mi mọ̀dàrọ́ tàwa là ń fà á tó nà ṣe dáadáa yìí tí mo lè mọ́ mọ́ àfá yìí tí mo lè lè mọ́ wọn àyí tí mọ́tò gaba yìí mo lè fi yọ̀ fún olùkọ́ àbúyá tẹ̀tẹ̀ ń bọ̀ yìí láti mọ pàwọn náà díẹ̀ díẹ̀ ká àbúyá kò tí mọ́ ìfilẹ̀ jẹ́wá níbi ìdílé fún lárúbáwá oko tó tọ̀ sí kíni lọ́sí mọ́ṣáláṣí mùdárọ̀ ẹjọ́ tọ̀tọ̀ rẹ̀ tàbí àwọn ìyẹn làwọn àmọ́ láwọn ẹsẹ̀ lẹ́yìn ìgbẹ́ mùdáhánà làwọn ẹsẹ̀ mùdáhánà ni pé tó yẹ gbé bàjẹ́ dání kámọ́kọ̀ fún káàdùgbò ọmọ ẹsẹ̀ àwọn fẹ́ fà ẹ̀ ń fà bọ́ ń fà yìí gbogbo ẹgbẹ́ tó lé ìbá lórí wọn fà à ń pè wọ́n ti kíní wọ́n pẹ́ pé wàá ti mùdàrọ́ tẹ ẹni tó fà lọ́tún pé kò wá sọ̀rọ̀ kágbọ́ tí àwọn àfáà ń sọ yé ìlànà tí wọ́n yẹ tó kílẹ̀ ní ẹlẹ́rìí abẹ́bàyẹ̀ tí abẹ́bàyẹ̀ tí àà nípa báyẹ̀ tí abẹ́bàyẹ̀ tí náà ṣùgbọ́n lọ́nà ẹ̀sùn náà ni wọ́n ń sọ ìtẹ́lómi ń ṣe lé ní ìran àwọn oníbídí àlọ́wọ́ ni ó ti lóhun ṣe kíni ẹ́ òun ti sùn lápòjú ẹ̀yìn ṣe ẹni tí ó kọ́ mẹ́tọ́ láti wá kọ́mọ́ oníbídí àwọn fífa àwọn mọ́ra ni à ọ tún fún láyé tí yóò ti máa lé kíni yóò ti máa sọ̀rọ̀

ọmọ ọlọ́run àwọ̀ ó ń kú sínú wọ́n ti nọ́mbà wọ́n ti tún kú àwọn oníṣẹ́ ìṣòro pé mọ́nà ọ̀dọ́ ẹni ní mọ́nà ọmọ jẹ́gẹ́jẹ́gẹ́ ẹni ní mọ́nà ọ̀dọ́ ẹ̀ mọ́ ẹ̀rọ àti sínú ọkọ̀ wa báwọn. agbọ́dọ̀ tó oṣù báyìí tó ìmọ̀ràn bá fún wa náà ni pé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ń pèpè lọ́nà ń pèpè ní súnà káṣíyèsí wọn káwọn máa ń ṣe rìn ṣé báwọn sálà fi ṣe rìn

o ti mọ́nà sí àyọ̀ kàkàkù olóyìn yẹn ó ti bá ń súnmọ́ ẹgbẹ́ rẹ̀ ó ti bá ń pẹ́ ọmọ jẹ́gẹ́jẹ́gẹ́ kan ẹ̀dá kò sí súnmọ́ náà là ń pèpè síbẹ̀ yẹn súnmọ́ kọ́ ni yóò à ń gbé ìgbésí lárugẹ ní ìgbébídé àlárugẹ ní agbọ́dọ̀ kí ìfẹ́ bá àmà gbọ́dọ̀ rẹ̀ a sì gbọ́dọ̀ wo bó ní kálukú ní pèpè sí súnmọ́ súnmọ́ ti ké kálukú pè mọ́ra ń pè súnmọ́ àtàwọn oníṣẹ́ ìjáde ní àwọn àbá súnà lọ́dọ̀ rẹ̀ rárá o gbólóhùn lásán tó dáa fún mọ súnà dádúró èèyàn dádúró ni èèyàn lè gbéra rẹ̀ lọ́ba súnà tó yẹ kó súnà rárá yàtọ̀ pé ó yẹ ọ̀fẹ́ nkóra rẹ̀ bọ̀ ní rárá o. èèyàn lè dára rẹ̀ bá súnà nítorí pé tó dáa ní dálùkú ní òbẹ̀ fara rẹ̀ títí wọ́n lọ́wọ́ àti láńpẹ́ pété tó lọ gbéra rẹ̀ bá súnà ìtàn àbí ní kòtà lórí ìṣòro pé àìríyá súnmọ̀ débi lẹ́nu olówó mi súnmọ̀ ìkẹlẹ̀ gbogbo ẹ̀la gbọ́dọ̀ sí èsì tó tẹ́ ẹ́ sáwọn ní pé ẹ̀ka káfí ní àpá súnmọ̀ lòun òun náà ní sí nínú ọgbà lójúdú ní súnmọ̀ èèyàn kò sí èèyàn jẹ sọ́kẹ̀ bẹ́ẹ̀ yẹ o pàápàá jùlọ lásìkò tí rọ́ọ̀tì pọ̀ yìí tọ́lá náà. Thank you ẹni àlàyé síwájú nípa ara fífún àti fífún ọlọ́nuwà láàbíyà nínú ìfà fífáfá ní nípa ẹ̀kọ́ àwọn tó ń wùwà àgbèrè nínú àwọn obìnrin yín fàtẹ́sùdù àlẹ́yìn ní arúgbó àtàmì nǹkan ẹ̀sìn yẹn mẹ́rin kó jẹ́rìí sí àrùkú ilé ìdìnnà sanri tó dájú bóyá tó máa ń jẹ́rìí sí náà èyí mẹ́rin pé ẹ bá lọ́dọ̀ adájọ́ àrí lágbáyà láti ilẹ̀ fún mọ́rí kí wọ́n á náà ṣe wọ́n lọ bí sinẹ́nà ni ẹ̀rẹ́ ìmẹ́rẹ̀ nílẹ̀ jẹ ìyá torí pé ẹ̀rí kọ̀ǹfàm ẹ̀ ń dàtí èmi rí wọn ìyá kọ́kọ́ ọkùnrin ń waṣọ lọ́wọ́ obìnrin náà ṣe kí ni ń róró lọ́wọ́ àti ṣe kí ni wọ́n ti sinẹ́nà rárá ìyẹn gbọ́dọ̀ rí wọn kòrókòró àwọn mẹ́ta wá rí wọn tó wá pẹ́ nìkẹ́rin tí àbálọ́gbẹ́ wá wọ̀ wọ́n pẹ́ sí kẹ́rin ìgbà pé èdè náà wá dé kíni tó wá ti dìde lórí ara wọn àwọn mẹ́ta yìí rí wọn ṣùgbọ́n bàbá kìíní ń bọ̀ náà dìde èmi náà rí wọn gbà bẹ́ẹ̀ dìde tó tọ́ ẹ̀ sì ti fi múlẹ̀ torí kòkó mélòó kòkó mẹ́rin àbíjà mẹ́rin ìhun ìwà ọlọ́run ní ẹ̀pìn mẹ́rin kó jẹ́ mi fa ìṣáàdùn ẹ̀sì wọn mọ́lé àtàyàtà wá bá húnnà ìmọ̀ọ́t tí èdè bá wọn ìyà tó kọ́kọ́ wà fún kéèyàn ṣe ìdìnnà tẹ́lẹ̀ nù ẹni tó bá ṣe ìdìnnà ti mọ́lé ti èkó ni ayẹ́tẹ́ ìdìnnà ìdíkọ̀tọ̀ ẹ̀rọ ní ẹ́ ẹ̀wọ̀n gbére tó jọmọ́ láyè fún ẹ̀wọ̀n gbére awo yẹ jẹ alọlọwọla ọna la àbí tuntun mọ́nà àbáyọ̀ mi wa nígbà tí a yà fún wa tọ́lọ ní tó bá fi sìnà lóbìnrin àti lọ́kùnrin fájìlìdù kó làwà ẹ̀dà tó mí ní húmọ́ ní àfàjáde ẹnu ẹlẹ́gbẹ́ ọgọ́rùn-ún hundred yẹn tí àbá sì jẹ́ abilékọ ẹnu ẹlẹ́gbẹ́ ọgọ́rùn-ún ẹnu bàtà yà ìsọ̀ kalẹ̀ anẹ́mìnira àkọ̀dìjà alàlọ́ọ̀lá ọ̀nà tẹ̀bílà ọlọ́ọ̀tí mọ́nà mi wà ó ọ̀nà mi náà ní kíni ẹgbẹ́ ọgọ́rùn-ún ẹni tí bàtà ní abilékọ níkọ́ ẹ̀jù kò pa. ayé pé ááyá ilé ìdájọ́ ẹ̀dìdẹ́ gini o ti parẹ́ èyí ní wọn lọ́gbọ́ tó sọ ní agége onye ní kò sí nẹ́sù nínú kùránì tó takò nẹ́sù ní ń kó fi méje ni wọ́n lò fi yí máa ń sìn pété bá ti sìn ẹ̀wọ̀n ni ẹgbẹ́ rárá ní gbogbo alẹ́ lànà tó ká fún ọgbà ọgọ́rùn-ún tó bàtà tó lé sọ òun bákan náà ọlọ́ni wà làbá ní yàtíyá ní àmìnkún fa'áàzù òhùnmà àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ nù yí ó yá ọkùnrin àtọ́bìnrin ní ẹ̀jẹ̀ wọn níyà fa'ínfà bá sábà túbá wà nípa ti túbá inna allaha kana tawwaba rahima torí kọ́ lọ́wọ́ bá tí wọ́n gbà tó bá ní tí sì máa ń kẹ́lẹ̀. àìpé ní ìjẹ́líyàn tó wà fún ẹni tó bá túbá àápilẹ̀. pàkọ́kọ́ yẹn á ní obìnrin nìkan ló wà fún ẹ̀yà tàwa fà fún nà ìmọ̀ àwọn yẹ̀jẹ̀ alábára àwọn yẹn tó léra. àwọn ẹ̀sìn tó tẹ̀lé ìtọkùnrin ẹ̀sẹ̀ tó obìnrin ló kúrò wọ́ọ̀tì kankan obìnrin ṣe sí náà ló wọ́ọ̀tì jìnnìyà ẹ̀rí nígbà tó padà yá àtọkùnrin àtobìnrin ọlọ́run padà gbé òfin tí ó wà gbére lẹ̀ náà ni pé ọkùnrin ni obìnrin ni o tí èyí bá jẹun tó ti lọ́kọ rí obìnrin tó bá jẹun tó ti níyàwó rí lọkùnrin tó bá ti dìnnà ẹ̀fọn ẹlẹ́gbẹ́ ọgọ́rùn-ún ẹ̀dùn tí wọ́n mọ́lé fún ọdún kan tẹ̀gbẹ́rẹ́ bọ̀ ámì bí bá níbi ti sọ mo dọ́ pé tó ti lọ́kọ rí àwọn tó ti fẹ́ yàwó rí ni ẹ̀jú bí ni ẹ̀jẹ̀ kan yóò wọ́n yìí Now, ìbéèrè àpá ni pé bàbá fẹ́ lè fún náà lẹ́nu pé kí ẹ pé ìnira ni ó jẹ nù bá mi fẹ́ máa tí òun lásìkò yìí. Ilé àtùkọ́tà náà fi fi yíyan mi láti ní àná ń ká ipa fẹ́ yọ ìṣá ìlara ìgbà wo látò ẹ̀rọ ìgbà wo látò àsìkò tí ìrùn wọlé náà ni àápẹ̀rù àti nínú àdíjẹ̀ ẹ̀kọ́ fún ẹ̀fọ́ àbá tán náà jókòó wọ́n ti gbọ́gbọ́ pẹ̀lú ní kálukú ṣe gíní lórí àti pẹ̀lẹ́ fún mi ṣé ìbá náà bẹ̀rẹ̀ ìwúrí fi hàn á ah, kí ni ìdíyàbá mọ́mú yìí tí aago bá ní ìṣẹ́jú kan péré ńgbà míì àwọn ètò máa sọ̀rọ̀ nǹkan yìí agbẹ́lẹ̀lẹ́lẹ́ torí pé agbẹ́wà tàbí fáìmù ara wa ni òun ìpè àwọn agbẹ́lẹ́lẹ́ ọ̀lẹ́ ṣiṣẹ́ ẹlẹ́mìí tó ń bí ní tó ti fún ọ òun náà máa ń jẹ́ ìrún ó máa ń jẹ́ ìrún ni o wọ́n yẹ àdébẹ́tẹ́lá sí ìjọ kan ìmọ̀mù náà wá pẹ́ ń jọun kí ni ìjọba mọ́mù yìí mójútó rún bàbá alágbáyá ń lò rẹ̀ ti bá tẹ́kìbírọ́ tó lè rọ́ọ̀mù gbẹ̀yìn. ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba àánú ah, lẹ́sí tó gbọ́dọ̀ lé pẹ̀lú pẹ̀lú mọ́mọ́ gbọ́dọ̀ lé ṣùgbọ́n wa alẹ́báraka gbẹ̀yìn tí wá gbọ́dọ̀ mọ́ lé eléyìí ó di ẹ̀ka tó àákòrò láti kò fihàn wọlé nínú ọlọ́ àlàfo náà. Thank you. Anibawabẹ tí wọn ọ̀nà ìrìnàjò pé àmọ́ ìrìnlọ làásìkò àbí sábà ní débi ká ń lọ. Nam alimọ̀ ẹ̀ lọ́ba ìkáàkiri à ń lọ Ìbàdàn. Àbátí ń lọ náà àbátí ẹ̀ ti dé bàdàn káàkiri débi ká ń lọ. Ìwé àdúgbò àbátí ní sábà kú ní ìgbà mọ̀ ẹ́ kámẹ́ pé ní ọkàn jámù ni kámẹ́ pé jámù wọn kọ́sìrì sí wa kámẹ́ pé nǹkan kan lásìkò rẹ̀. Ìgbà tó bá wù wá náà ni tó bá wù wá àwọn ẹbí jáàmù wa lọ bàbá wọn bá nà bóyá fúnra lọ kúrò kọ́ máa pàrọ̀ méjèèjì tiẹ̀ pọ̀ ẹ̀rẹ̀ bá rí náà bá káìpẹ́ yẹn lè fẹ́ pírẹ́tì ẹ̀ kí ẹ̀ máa kí láti kò kọ̀ọ̀kan lódà kó náà tún máa lọ mọ́ṣáláṣí kó lè bá àwọn àwọn ẹ̀jẹ̀ mọ́ ibi tí ó dé sí. bá fi wẹ̀ wẹ́yọ́ lọ́mọ kí lórí ni ẹ̀rí ọkí lórí sọ̀rọ̀ ọba bọ́ sẹ́yìn ọtún fi kíni ọ̀fẹ́ ápùlẹ̀ lé ẹ̀sìn tí ní ibẹ̀ ìbéèrè rẹ̀ ti àwọn ọmọ ìjọ àti mẹ́rin pàpà lọ́wọ́ àti mẹ́rin pàpà wọ́n bá jẹ́ pé onílé ni lórí kí ìjà ìṣẹ̀lẹ̀ pàpà wà ní mọ́tòrò àti ìṣẹ́ àlejò yẹn papọ̀ àmì ẹni wá bẹ́ẹ̀ kí ló yí ẹ́ lásìkò ìṣá ẹ̀hẹ́ wọ́n tún mọ́ bí wọ́n tún mọ́ bí wọ́n tún mọ́ bí ọ̀rọ̀ àmì àjẹmọ́ èyí tún mọ́ bí ó wá sí ìgbà ó wá sí ìbéèrè àpá ni pé àwọn ni àjò tí wọ́n dúdú pẹ̀lú àwọn ará rí wọ́n ti wá sálámù àwọn abẹ́kíta ìfún wọn lásìkò láti jámù àwọn ará nínú táwọn òtítí wọ́n dúdú wá ń bọ̀ pé sáwọn lè jọyìn wọn kí táwọn arìnrìn àjò máa jẹ́ ìrìn síbi ìṣá kí táwọn ará lè máa jẹ́ ìṣá ìṣá ìṣá Àárá lè lè máa kíta àwọn ìfà ìrìn àjò, irú tí wọ́n tí wọlé. Àdúgbò àti ṣe ìdánimù ká tó kúrò ní ilé, Alexinu Wiki Sabo, abẹ́mọ̀ lọ́ba lè rí. Ìrú ti ti tó, wọ́n kúrò láwà, ìpè ká tó kú sáìpọ̀, ká lè pé ká tó kú ilé a lè ṣe pẹ̀lú pẹ̀lú àníyàn pé a kírun arìnrìn àjò nítorí wọn àlè fi ṣe torí gómẹ̀ntì yẹn àti ìdíjí ni onírìn àjò abẹ́ kírun ní arìnrìn àjò rárá a lè ṣe náà a ní ṣùgbọ́n tó wáyé pé àníyàn màṣá kọ̀ ìnira ni ìnira ló fẹ́ di ẹ̀fẹ́ jámù màṣá kọ̀ wà ìnira ni kí ni yóò jẹ o bọ́bá ṣe wọ́n ni mo ṣe jámù ìnira ni kì ṣe jámù kí ni ẹ́ o ṣe jámù onírìn àjò mọ̀ jámù ìnira náà yóò ti mọ wáyé gbà mí lágbègbè dókítà tó fẹ́ sọ pẹ́ńtẹ̀ tí ó ní tí ó láti fún six hours fọ́bùrù wa tó ń gbé káàtó ń bá wọ dáta yóò fi ṣáà iná òní bẹ́ẹ̀ jù ó wá fi kí ni ó kí papọ̀ ìnira tó fa tiẹ̀ o lè ẹnìkan sọ̀rọ̀ níjọ́ òun àyẹ̀kọ̀ọ̀ wọ́n gbé gbọ́nà ní àwọn kan sẹ́tẹ́ tí a sì tún wọn sẹ́tẹ́ rẹ̀ kí títú rí bẹ́ẹ̀ wọlé. ṣé ká tó bọ́ ṣé oní ẹ̀lẹ́ pẹ́ńtẹ́ pípẹ́ náà bá padà wọnú pléènì sí àwọn onílé kíní ẹ̀ mọ̀ wọ́n á ti rìn òṣùwọ́n kò ní dàbí ìrànlẹ́ dìde gbogbo àwọn ìṣòrútù ní ó tó bá fi rà ní ẹ̀yẹn kí kò yíkọ́ kó ti do nílé àjò ògbóhùn pé ìnira ní ó fẹ́ jẹ́ nígbà tó bá dé kíní tó wà nù pléènì ẹ̀ tí irun méjèèjì ẹ̀ ti jẹ́ pọ̀ ò lè kìtẹ̀ láníyàn ìnira mọ́tò ìdá níyàn kí ni mọ́ ìrìn àjò ìwé tó lẹ́sìn ìrìn àjò ìwé gbé ká rẹ̀ tó ń lọ fún ara rẹ̀ sísá ìbá tó kó kó lórí gẹ́gẹ́ lé kíni tó kì kò sí ìrìn àjò yìí wàlá àlà náà. Thank you. ọkùnrin tó kú àyè ẹgbẹ́ mùsùlùmí lọkùnrin ó wá fẹ́ kọrin yó wọ́n ní sẹ́ kọrin rẹ̀ lè jogún rẹ̀ kò lè jogún rẹ̀ lágbègbè yẹn ní ìyàwó mẹ́ta ń sùn kí wọ́n jẹ́ kírísítẹ́nì tó bá kọ́ ọ̀mí rẹ̀ lẹ́jọ́gún ọ̀mí rẹ̀ lẹ́jọ́gún kò yẹ kó ti wà lẹ́nu ọ̀rọ̀ ẹ̀ sílé léyìí fún fún ṣé ìjọ ti wà láti ọjọ́ kan wa ó ti àrùn kókò jẹ́ ìyàwó kankan mú ju ẹ kọrin rẹ̀ kan náà kò ní jogún rẹ̀ nìyí kọ́lá kọ́ ní tírílíọ̀nù yóò mọ̀ wúrà yìí kò lè jẹ kankan lẹ̀. ọgbọ́n tó lè dá fún ni pé bóyá kó n tó kú o lè dá nǹkan lẹ̀ torí pé n tó lórúkọ ẹ̀bùn o lè bùn lẹ́bùn ìgbọ́n tó bá ti kú kò lè jogún ẹ̀. ọgbọ́n tó lè dá fún ni pé kó ti bùn ní nǹkan kó n tó lè gbìn kó tó kọ̀ fún àmì tó kọ lọ́nà àmì lójú ìgbà tó ti bóyá kó ti establish fún ṣùgbọ́n lórúkọ ogún o kò sí tẹ́ni ẹ̀ wò ó ní bó ti wò ó pọ̀ tó tẹ́sí bá ti yàtọ̀ kò sí kíni kò sọ̀rọ̀ kò sí ìyàwó nìkan ọmọ àti bàbá jọ ìyẹn fún ọmọ mẹ́fà nìkan ní ìrìkọ́ni yó ọmọ àrùn ogun lórí ogun òye òní jẹ torí ogun ló fà wà lára ẹ̀sìn fún òkú jẹ́ òní kò kára wà onídùgbù onídùgbù ọkọ rẹ̀ onídùgbù bàbá rẹ̀ owó òṣìṣẹ́ kékeré ẹ̀sìn ọlọ́yin ò káwa lára ìdí ẹ̀kọ́ káwa lára fún nù ṣùgbọ́n ẹ̀tọ́ tayé ní ó káwa lára bó ti wà fún pọ̀lọpọ̀ yẹn ni wọ́n ká ẹ̀sìn ìjọba ti bá òun ò ṣe dúró tẹ̀sìn òun tó kọtọ náà ó di ọlọ́dún náà fẹ́ yẹn wá lẹ́nu ó fẹ́ jà lẹ́nu lóde pé kàní káyé pé ní òun náà ló kọ́kọ́ kú ọkọ̀ yìí náà ń débi ọkọ̀ yìí náà ní jogún tiẹ̀ náà káyọ̀ kọ́ ní obìnrin náà ló kọ́kọ́ kú ọkọ̀ náà ní jẹ ogún tiẹ̀ náà lóò ó ti wà ní sẹ́ẹ̀sì bá ti yàtọ̀ kò sọ̀rọ̀ mùsùlùmí ní jogún mùsùlùmí kọ́lọ̀ àlọ́ náà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ńdá máa ń tún lọ lọ́ọ̀rẹ́ kaba ọ̀lẹ́yìn ọmọ bẹ̀rẹ̀ ìlú wọlé ń lọ́wọ́ Fásitì lẹ́ńkì, tó lẹ́bí lálẹ́ yẹn. Ojú tó bá tó, ìyẹn lè fi ìṣára. Àlọ́ni ìdọ́lọ́ kẹta ń yẹ ojú ogun gbẹ́jọ́ dúró ní ọ̀sán ìkàlá wọn. Tọ́lẹ́ pé ló dàgbé nínú ẹ̀mí. Ìgbọ́n bí ọmọ bẹ́ẹ̀ lórí rẹ̀ kí ló dé rẹ̀ ìdẹ́gbẹ́ tí dẹ̀rù ẹni wá dẹ́nu làbí ọ̀rọ̀ lọ́dún tí kọ̀ọ̀kan àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ìyẹn ti kí ni ṣùgbọ́n náà. irú òtí wọlé ẹwà ń kí àwọn ẹgbẹ́ kan wọn bá láti ní ìjọ yẹ ká máa bá wọn kí ibi tó wọn fẹ́ gbé ní tó lè jù yìí lọ kódà tó jẹ́ pé wọ́n ní wọ́n ní ìmáàmù mọ́ṣáláṣí tó ọmọ bọ́ọ̀ ní ọ̀sẹ̀ àdúgbò ti wọlé àbí ìmáàmù yẹn kì fún wa náà lè sọ̀rọ̀ ọ̀ní lé gíní ọ̀ní kì ẹ̀fún yẹn tó kó ń jẹ mọ́ onímọ̀mù arẹ́nìkan ó sọ̀rọ̀ báyìí wọ́n ló dúró lórí a ẹ̀ǹjẹ̀ ìrún òtí ìwọlé ó lè jẹ́ ààyè bí ọjà gáràjì wọ́n bá fa wọ́n ní sẹ́wọ̀n gáràjì wọn bí ẹtí pàbí gánà wọn wọ́n ní ẹ̀dá pàṣẹ pé àfa ọ̀fẹ́ ìbá ti lè fọ́n fọ́n kí àfa náà gẹ́gẹ́ ni wọ́n lè kí. ẹ máa wo ní tọrọ burú tó àwọn oníṣẹ́ jáde ẹtù wọn wọ́n ní kẹ́nà wọn àmọ́ dáwọn kí ni nígbà tí wọ́n dábàá ní kí tí wọ́n tán àwọn ọ̀dọ́ kí ni àtúntò tó kí ni àfa ìlú olè kí ká máa dì sí fún wọn ìlú rẹ̀ wọ́n bá padà tòun síwájú ẹni yóò kírun kò sí tó ní túmí kí tí wọ́n ń kírun lásìkò ló ṣe kíni ó sì tó ẹnu bá kírun lásìkò yorùbá sì wọlé kò ní ìrùn yẹn ni inú máa ní eh, jẹ̀mọ́ jẹ̀mọ́ fẹ́rí ọ̀rọ̀ kákírun kásìkò mọ́ ti wọlé ìmọ̀ bí sàkójúwe jẹ̀mọ́ ẹ̀mọ́ rẹ̀ ká bá jẹ̀mọ́ sí nítorí jẹ́ jẹ́mọ́ ti káwà lórí kíni òdodo lásìkò yẹn jà yẹn kúnnú mọ́ṣáláṣí èyí tó pọ̀ tó mọ́ṣáláṣí lọ́nà mẹ́ta wọn kírun kásìkò ló ti wọlé jẹ́jẹ́ mọ́ ti wọ́n bá tó dẹ́kun ẹ̀sìn lẹ́yìn ọmọ torí pé nǹkan ṣe yẹn ó ta kó òdodo àwọn mẹ́ta kan bá dé lẹ́yìn tí àkókò ń wọlé àwọn bá tó nínú àwọn méjèèjì bá ní jẹun àwọn mẹ́ta ẹni tó jẹ́ jẹ́ mọ́ ẹni tó kó dòdò torí ọmọ ìyá nínú ọmọ ẹ bọ̀tí ní wọn bẹ kírun yẹn ò ní rí jẹmọ tó bá ti mọ ìwọ gan jẹmọ gbà yẹn tó bá rí jẹmọ ìwọ lọgbàládá tó wà fún jẹmọ sánẹbì sọ èyí táwọn sọ ilé wọn tó kẹsẹ ní lásán àní mo fọlá pẹ́pọ̀ káàrin kẹ́ àtẹ́mi nìkan ní máa dáhùn kú rárá o lọ́ba fi tí ò tọ́ àní bá wọn ṣe wọ́n bá ara náà. lẹ́yìn náà. Ẹ́ Thank you. orúkọ ayà yìí sọ́wọ́tọ̀ abà nígbà tá a fọ́jú wá bá níbi sáré mi ti wá sáwọn èèyàn mi lọ́wọ́ tó sì dáná sọ́wọ́tọ̀ abà وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك káwá obìnrin káwọn ọkọ̀ ní ẹ̀yìn tó láti wá kẹ́ ìsàlùkátì àlùwàlára Allah